johanu orí kẹjọ ni olúkúlùkù wọn bá lọ sí ilé wọn ṣùgbọ́n jésù lọ sí òkè ólífì nígbà tí ilẹ̀ mọ́ ó tún lọ sí tẹ́ḿpìlì gbogbo àwọn ènìyàn ń lọ sọ́dọ̀ rẹ̀ ó bá jókòó ó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ àwọn amòfin àti àwọn fárisí mú obìnrin kan wá tí wọ́n ká mọ́ ibi tí ó ti ń ṣe àgbèrè wọ́n ní kí ó dúró láàrin wọn wọ́n wá sọ fún jésù pé. olùkọ́ni a ká obìnrin yìí mọ́ ibi tí ó ti ń ṣe àgbèrè a ká mọ́ gan-an ni nínú òfin wa Mósè pàṣẹ kí a sọ irú àwọn bẹ́ẹ̀ ní òkúta pa kí ni ìwọ wí. wọ́n sọ èyí láti fi ká ọ̀rọ̀ mọ́ lẹ́nu ni kí wọ́n lè fi ẹ̀sùn kàn án jésù bá bẹ̀rẹ̀ ó ń fi ìka nǹkan sórí ilẹ̀ bí wọ́n ti dúró tí wọ́n tún ń bí ó gbé ojú sókè ní ìjókòó tí ó wà ó wí fún wọn pé. ẹni tí kò bá ní ẹ̀ṣẹ̀ nínú yín ni kí ó kọ́kọ́ sọ ọ́ ní òkúta. ó bá tún bẹ̀rẹ̀ ó ń fi ìka kọ nǹkan sórí ilẹ̀ nígbà tí wọ́n gbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí lọ lọ́kọ̀ọ̀kan àwọn àgbààgbà ni wọ́n kọ́ lọ gbogbo wọn bá túká pátá láìkù ẹnìkan ó wá kù obìnrin yìí nìkan ibi tí ó dúró sí nígbà tí jésù gbé ojú sókè ó bi obìnrin náà pé. obìnrin àwọn dà ẹnìkan nínú wọn kò dá ọ lẹ́bi. ó ní. alàgbà ẹnìkankan kò dá mi lẹ́bi. jésù wí fún un pé. èmi náà kò dá ọ lẹ́bi máa lọ láti ìsinsìnyí lọ má ṣe dẹ́ṣẹ̀ mọ́. jésù tún wí fún wọn pé èmi ni ìmọ́lẹ̀ ayé ẹni tí ó bá ń tẹ̀lé mi kò ní rìn nínú òkùnkùn ṣùgbọ́n yóò wá sínú ìmọ́lẹ̀ ìyè. àwọn Farisí sọ fún un pé. ò ń jẹ́rìí ara rẹ ẹ̀rí rẹ kò já mọ́ nǹkan kan. Jésù dá wọn lóhùn pé. bí mo bá ń jẹ́rìí ara mi síbẹ̀ òtítọ́ ni ẹ̀rí mi nítorí mo mọ ibi tí mo ti wá mo sì mọ ibi tí mo ń lọ ṣùgbọ́n ẹ̀yin kò mọ ibi tí mo ti wá bẹ́ẹ̀ ni ẹ kò mọ ibi tí mò ń lọ ojú ni ẹ ń wò tí ẹ fi ń ṣe ìdájọ́ èmi kò ṣe ìdájọ́ ẹnikẹ́ni bí mo bá tilẹ̀ ṣe ìdájọ́ òtítọ́ ni ìdájọ́ mi nítorí kì í ṣe èmi nìkan ni mò ń ṣe ìdájọ́ èmi àti bàbá tí ó rán mi níṣẹ́ ni nínú òfin yín a kọ pé òtítọ́ ni ẹ̀rí ẹni méjì èmi fúnra mi jẹ́rìí ara mi bàbá tí ó rán mi níṣẹ́ náà sì ń jẹ́rìí mi. wọ́n bi í pé níbo ni bàbá rẹ wà jésù dá wọn lóhùn pé. ẹ kò mọ̀ mí bẹ́ẹ̀ ni ẹ kò mọ̀ bàbá mi bí ó bá jẹ́ pé ẹ mọ̀ mí ẹ bá mọ̀ bàbá mi. jésù wí báyìí nígbà tí ó ń kọ́ àwọn ènìyàn nínú tẹ́ḿpìlì nínú yàrá ìṣúra ẹnikẹ́ni kò mú un nítorí àkókò rẹ̀ kò tí ì tó jésù tún wí fún wọn pé. èmi ń lọ ní tèmi ẹ ò máa wá mi kiri ẹ ò sì kú sínú ẹ̀ṣẹ̀ yín ẹ kò ní lè dé ibi tí mo ń lọ àwọn Júù bẹ̀rẹ̀ sí í sọ pé. kò sáàní pa ara rẹ̀ nítorí ó wí pé ẹ kò ní lè dé ibi tí mò ń lọ. ó wá wí fún wọn pé. ẹ̀yin ní tiyín ìsàlẹ̀ ni ẹ ti wá ṣùgbọ́n ní tèmi òkè ọ̀run ni mo ti wá ti ayé yìí ni yín èmi kì í ṣe ti ayé yìí nítorí náà mo wí fún yín pé ẹ ó kú sínú ẹ̀ṣẹ̀ yín nítorí bí ẹ kò bá gbàgbọ́ pé èmi ni ẹ ó kú sínú ẹ̀ṣẹ̀ yín. wọ́n bi í pé. ta ni ọ́. jésù dá wọn lóhùn pé. mo ti sọ ẹni tí mo jẹ́ fún yín láti ìbẹ̀rẹ̀ mo ní ohun púpọ̀ láti sọ nípa yín àti láti fi ṣe ìdájọ́ yín olóòótọ́ ni ẹni tí ó rán mi níṣẹ́ ohun tí mo gbọ́ lọ́dọ̀ rẹ̀ ni mò ń sọ fún aráyé. wọn kò mọ̀ pé ọ̀rọ̀ baba ni ó ń sọ fún wọn jésù tún wí fún wọn pé. nígbà tí ẹ bá gbé ọmọ ènìyàn sókè. So nígbà náà ni ẹ ó mọ̀ pé èmi ni àti pé èmi kò dá ohunkóhun ṣe fúnra mi ṣùgbọ́n bí bàbá ti kọ́ mi ni mò ń sọ̀rọ̀ yìí ẹni tí ó rán mi níṣẹ́ wà pẹ̀lú mi kò fi mí sílẹ̀ ní èmi nìkan nítorí mo ń ṣe ohun tí ó wù ú nígbà gbogbo. nígbà tí jésù sọ ọ̀rọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbà á gbọ́ jésù bá wí fún àwọn júù tí ó gbà á gbọ́ pé. bí ẹ̀yin bá ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi ọmọ ẹ̀yìn mi ni yín nítòótọ́ ẹ ó mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ yín di òmìnira. wọ́n sọ fún un pé ìran abraham ni wá a kò fi ìgbà kan jẹ́ ẹrú ẹnikẹ́ni kí ni ìtumọ̀ gbólóhùn tí ó wí pé ẹ̀yin yóò di òmìnira. jésù dá wọn lóhùn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹnikẹ́ni tí ó bá ń dẹ́ṣẹ̀ ẹrú ẹ̀ṣẹ̀ ni ẹrú kì í gbé inú ilé títí ọmọ ní í gbé inú ilé títí nítorí náà bí ọwọ́ bá sọ yín di òmìnira ẹ ó di òmìnira nítòótọ́ mo mọ̀ pé ìran abrahamu nìyí síbẹ̀ ẹ̀ ń wá ọ̀nà láti pa mí nítorí ọ̀rọ̀ mi kò rí ààyè nínú yín ohun tí èmi ti rí lọ́dọ̀ bàbá mi ni mò ń sọ ohun tí ẹ̀yin ti gbọ́ lọ́dọ̀ bàbá yín ni ẹ̀ ń ṣe. wọ́n sọ fún un pé. abrahamu ni bàbá wa. jésù wí fún wọn pé. bí ó bá jẹ́ pé ọmọ abrahamu ni irú ohun tí abrahamu ṣe ni ẹ̀ bá máa ṣe ṣùgbọ́n ẹ̀yin ń wá ọ̀nà láti pa mí bẹ́ẹ̀ sì ni òtítọ́ tí mo gbọ́ lọ́dọ̀ Ọlọ́run ni mò ń sọ fún yín Abraham kò hu irú wà bẹ́ẹ̀ irú ohun tí bàbá yín ṣe ni ẹ̀ ń ṣe. wọ́n dá a lóhùn pé. àwa kì í ṣe ọmọ àlè bàbá kan ni a ní òun náà sì ni Ọlọ́run. Jésù wí fún wọn pé. ìbá jẹ́ pé Ọlọ́run ni bàbá yín ẹ fẹ́ràn mi nítorí ọ̀dọ̀ Ọlọ́run ni mo ti wá nítorí kì í ṣe èmi ni mo rán ara mi wá ṣùgbọ́n òun ni ó rán mi nítorí kí ni ohun tí mò ń sọ fún yín kò fi yé yín ìdí rẹ̀ ni pé ara yín kò lè gba ọ̀rọ̀ mi láti ọ̀dọ̀ èṣù bàbá yín ni ẹ ti wá ìfẹ́kùfẹ́ bàbá yín ni ẹ fẹ́ ń ṣe òun ní tirẹ̀ apànìyàn ni láti ìbẹ̀rẹ̀ ara rẹ̀ kọ̀ òtítọ́ nítorí kò sí òtítọ́ nínú rẹ̀ nígbà tí ó bá sọ̀rọ̀ irọ́ ni ó ń pa ọ̀rọ̀ ti ara rẹ̀ ní ń sọ òpùrọ́ ni òun sì ni bàbá irọ́ ṣùgbọ́n nítorí pé òtítọ́ ni mò ń sọ ẹ kò gbà mí gbọ́ ta ni nínú yín tí ó ká ẹ̀ṣẹ̀ mọ́ mi lọ́wọ́ rí bí mo bá ń sọ òtítọ́ kí ló dé tí ẹ kò fi gbà mí gbọ́ ẹni tí ó bá jẹ́ ti ọlọ́run yóò gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdí tí ẹ kò fi gbọ́ ni èyí nítorí ẹ kì í ṣe ẹni ọlọ́run àwọn júù sọ fún un pé. akúkú ti sọ pé ará samaria ni ọ́ àti pé o ní ẹ̀mí èṣù. jésù dá wọn lóhùn pé. èmi kò ní ẹ̀mí èṣù rárá èmi ń bu ọlá fún bàbá mi ṣùgbọ́n ẹ̀yin ń bu ẹ̀tẹ́ lù mí èmi kò wá ògo ti ara mi ẹnìkan wà tí ó ń wá ògo mi òun ni ó ń ṣe ìdájọ́ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé bí ẹnikẹ́ni bá pa ọ̀rọ̀ mi mọ́ kò ní kú láéláé àwọn júù wá sọ fún un pé. àwa mọ̀ dájú pé o ní ẹ̀mí èṣù wàyí abrahamu kú àwọn wòlíì kú ìwọ wá ń sọ pé bí ẹnikẹ́ni bá pa ọ̀rọ̀ mi mọ́ kò ní tọ́ ikú wò láéláé abraham bàbá wa tí ó ti kú ńkọ́ ṣé ìwọ jù lọ ni àti àwọn wòlíì tí wọ́n ti kú ta ni o tilẹ̀ ń fi ara rẹ pè. jésù dáhùn pé. bí mo bá bu ọlá fún ara mi òfo ni ọlá mi bàbá mi ni ó bu ọlá fún mi òun ni ẹ̀yin ń pè ní ọlọ́run yín ẹ kò mọ̀ ọ́ ṣùgbọ́n èmi mọ̀ ọ́ bí mo bá sọ pé èmi kò mọ̀ ọ́ èmi yóò di òpùrọ́ bí yín ṣùgbọ́n mo mọ̀ ọ́ mo sì ń pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ inú abrahamu bàbá yín dùn láti rí àkókò wíwá mi ó rí i ó sì yọ̀. àwọn júù sọ fún un pé. ìwọ yìí ti rí abrahamu nígbà tí o kò tí ì tó ẹni àádọ́ta ọdún. jésù wí fún wọn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé kí wọ́n tó bí ábúráhámù ni èmi ti wà. wọ́n bá ṣa òkúta wọ́n fẹ́ sọ ọ́ lù ú ṣùgbọ́n ó fi ara pamọ́ ó bá kúrò nínú tẹ́ḿpìlì.